alárọ̀sọ̀lá ìbéèrè lórí àwọn tafsir tàbí ṣe síwájú àkọ́kọ́ dúpẹ́ sáwọn tó tèrè béèrè pé gbogbo ìbéèrè tí a nínú súrátù Yusuf náà ní ẹ̀tùta ọgbọ̀lọ̀ eléyìí ń tọ́ka wa lórí pé a ń tẹ̀mí bá wa lọ jazakumullahu khairan ọlọ́run bá kí ó sàlékún dáadáa yìí وزاداكم وإيانا علما نافعا آمين وقوم وانمة البركة نعم أميت wọ́n ní inú fíìmù ìtànẹ́bì Yusuf táwọn wò ipé lẹ̀kùn méje lóbìnrin yẹn ti lẹ̀kùn méje ni bẹ́ẹ̀dẹ̀ ni pé ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ọ̀sọ̀ pé obìnrin yẹn ti àwọn alẹ̀mù ẹ̀dẹ̀ rí pé ilé ilé ilé èèyàn yẹpẹrẹ lásán gan kéèsì lẹ̀kùn kan ní máa bẹ̀bẹ̀ yóò kéré gan ní à lẹ̀kùn kan ní ilé èèyàn tẹ́rẹ pé pé ò lọ tálíkà jù nínú ìlú mi ìlẹ̀kùn olóko méjì yóò kò bí mẹ́ta ṣẹ́dẹ̀ mẹ́ pé tí ìkan bá ti kọjá ẹyọ kan ní èdè lára ń jọ mi wọ́n lè lo jámù fún bákanáà ọlọ́wọ̀n ọ̀wá sọ yí ilẹ̀kùn tí wọ́n ti inú ìrí nínú hadith wípé bóyá lẹ́kùn yẹn a lẹ́kùn méje ni àmọ́ ó ti àwọn lẹ́kùn bá dùdù yẹn tó tàbáwárí asap tó bá lálàáfíà tó gbé lẹ́sẹ̀ ó ti tẹ́ tó gbó àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn asọ̀tàn Ifò kéèsì àwọn tó ṣe fíìmù nìkan, àwọn asọ̀tàn generally wọ́n kì í gbára lé sọ̀hẹ̀. Ìyẹn ló fa làwá fi ṣe ẹ́ sọ̀hẹ̀ òsì ọ̀rọ̀ ti nìyàbá wíyà. Nígbà tá a rí pé nǹkan sí nǹkan tí wọ́n ti bọ̀tàn níbi ikọ́. Bá ti sọ bá ti dé náà, ó pàkíyèsí díẹ̀ ni. Ọ̀pọ̀lọpọ̀ lómi gẹ́gẹ́ máa wọ pé, "Ah, afáàní ló lè máa sọ̀tàn nígbà ìdọ́yìn ó ní afá kan nígbà ń ṣe sọ́yí sí ọdún nàbàríyá ọ̀ka wọn dr alẹ́ omar omari bàbá yìí sọ̀lọ́ náà afá ní afá dáadáa ni wọn àwọn ẹ̀sẹ̀ àṣírọ̀tù nàbàríyá tó sọ̀híhà mùjádájì alhamdulillah tí mo fi mo bí sí síra rẹ̀ kò kárádá ní bẹ nínú mọ̀rọ́jú sọ̀rí òṣèrọ́dún nàìjíríà wọ́n sọ fáwọn èèyàn pé ah tí mi gẹ́gẹ́ bá ní kí n máa ṣe nẹ́sìkì síra yìí máa fa nǹkan yọ fún bàbá tó pọ̀ torí pé ìgbà ní ìgbà ń bẹ bàbá sọ pé dọ̀ ẹ́ fọ̀ hadithan wọ̀sọ̀ ìhú tàríkìyàn ọlẹ ní àdíìsì àmọ́ká nínú tàn ní ọláràkà mo wá sọ fẹ́ nìkẹ́ni yẹn padà wá pàdé jíra kan tẹ́ni yẹn ti kó fún bàbá yẹn burúkú burúkú gbogbo lílọ bíbọ̀ mi lérí àrìn ni pé ẹ́ àwọn èèyàn wọn ìbí kìtà lórí ṣọ̀hí dọ̀ẹ̀yìn especially tó bá ti dìbì tàn ó bẹ̀yẹ kẹ́wò ọmọ bàyàn kọ́mọ́jọ pé ọ̀rọ̀ ọ̀rọ̀ lè yọmọ̀ sí tẹ̀rí ẹlùmí kò lè bá dùn ìgbà dáwọn náà fi ń kó sọ yóò sí ọjọ́ ó ṣe wà ìgbà ní èèyàn kọ́ ọ̀rọ̀ rẹ̀ kàtàtọ́ ah, ìtẹ̀ ìdùn àti bá gbé kalẹ̀ ah, àwọn èèyàn dùn dùn many things láti dé bẹ́ńjọ́ mi láàrin dájí ti akakakakakakakaka ṣe ríṣáṣì gbogbo gbá ríṣáṣì rí báyìí kàtírí ilé ìkàtírà tó tọ̀hún àrígbà ààtàdé sílẹ̀ kódà ń bí tójú pọ́n wá dé àjíṣì nìkan lábẹ́lú apára lọ sínú kútùkù àwọn tíra àpá mi tó lọ sínú tíra láti ilé yóò tàbí ẹni tó sọ pé ìmúratù àzízi lòun tàbí ẹni tó sọ pé àzízi mísírọ̀ lòun lásìkò sàmẹ́nì yusuf gbogbo àwọn eléyìí ìfẹ́ tí ó wà òkú fẹ́ kí ẹ máa ṣe ni pàtàkì jùlọ àwọn àníbí ọlọ́run nígbà tá ń fi tá ń yẹ̀yẹ wọn tá ń tọrọ wọn sáwẹ́wà òun tó bá fẹ́ sọ̀tà wọn níbọ̀kànlá ń sọ yìí ẹni tó bá ní kò dùn tó kọ́ mọ́ bẹ́ẹ̀ òkè ọwájú àtọ́ bá kúrọ́ ọ̀pàrọ́gbọ́ ni wọ́n ni mọ̀rátìl aziz tó sọ pé wọ́n ni aziz misra tó parọ́ kó wọ́n lànẹ́bí ọlọ́run púlù ti ẹgbọ́n sọ fọ́lọ́n tó bá díjọ́ ìgbìnà ìyàmù eléyìn ọwọ́ òkè ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ yẹn ni àti síjinú wà sọ̀gọ́ pé ṣó mú kanú méjèèjì ní àbí méjèèjì ni ìyàwó ọba sọ pé tí ò bá ní ti ń ta sọ̀rọ̀ láyé ìjànẹ́mìnà wà láyà fún nínú ọ̀gìrí yóò wéwọ̀n tó ti wọ́n abẹ nínú àwọn ènìyàn rẹ̀ nínú àwọn nǹkan tí nǹkan yẹn ní àkókó sínú òun ni pé kò ní padà sílé ọba mọ́ tó bá kò mẹ́rùn kò dẹ̀ ní láǹfààní sí ipò kankan ní ọdún yẹn sẹ́mẹ́ pé ó ti jẹ́ ní ìrẹ̀lẹ̀ náà nìyẹn ní tó kó sí nìyẹn àmọ́ ó fún ẹ̀wọ̀n yẹn ní pàọ́rìtì ọdẹ́ ti síwájú òun rẹ̀ dẹ̀ ní tí ẹ̀ bá darí ẹ̀wọ̀n tí ò bá ti ní kò tọ́wà tẹ́lẹ̀ mọ̀ yẹpẹrẹ náà nìyẹn tọ̀gọ́rù tí èmi rí pé bẹ̀yẹn mi ní ọmọ ààrẹ. a ìbéèrè nínà kéjà hún na àbí tọ́lọ́wọ́ bá sọ Àjíṣù ní sọ́rọ̀ ló sọ, òun ti ròyìn èdè àwọn obìnrin the next lérìdá ìpé ètè ní o á ètè ní tóbi gan torípé ó ti ra làákàí ọkọ̀ ẹ̀ náà pé ọ̀gá àrùn yíṣù lítà gbàtọ́rọ̀ ń lọ àṣáìdàṣá ìdómìnà àdìhá táwọn ẹbí jẹ́rìí táwọn ẹlẹ́dí jẹ́rìí gáà jẹ́rìí padà klẹ́ẹ̀sì gáà àti àìnà fẹ́dàkúnná ọ̀bìn àìfẹ́ yíma lágbára gan-an adẹ̀yẹnjú rẹ̀ pé tábà ń sọ pé ète àwọn obìnrin lórí tọkùnrin mi tàbá gbélé sí ète èṣù gan àwọn onímọ̀ tí wọ́n mú wáyé pé ète obìnrin nínú àwọn ète èṣù ni torí pé ọlọ́run tó ní ète èṣù lẹ̀ torí sí títọ́ ọlọ́run ọba ni àzízù mísírọ̀ tọ́lọ̀run afikin ní ẹ̀rin lẹ̀ orí pé ète wọn lágbára ju ti ọkùnrin lọ wallahu ta'ala ààrẹ na wọ́n ní sí ànẹ́bì Yusuf tó ṣe dáwà lọ́bí tàwí ẹni tó kọ ìbéèrè yẹn wá ní ẹ̀yin obìnrin ẹ pàdé wa lọ́la tawhid ó ṣe dáwà lórí tawhid inshallah dáwà tawhid Yusuf agbèyẹ̀wò lọ́la ẹ̀wọ̀n tí wọ́n ló ti bẹ̀rẹ̀ sí ṣe dáwà tawhid kò sí àwọn anẹ́bí ọlọ́wọ́n bá yẹn tí ó ṣe dáwà lórí tawhid wala qad ba'athna fi kulli ummatin rasulan an ya'budu Allaha wa yajtanibu at-taghut gbogbo ìjọ kọ̀ọ̀kan láti gbé ìjọ kọ̀ọ̀kan ṣe lórí agbójútẹ̀ kan dìde kọ̀ọ̀kan nínú ìjọ kọ̀ọ̀kan a ní ìbùdó mọ́ ẹgbẹ́ máa tún náà bá òṣèlú Allah wallahu ta'ala a'la wa a'lam